amfani wa in dai an aiki ran awwal da an ƙara da wani Kuni wọ́n rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Àwọn obìnrin rẹ̀ máa ń ṣe ọmọ rẹ̀ wọ́n ní wọ́n lẹ́dẹ̀ àwọn ẹ̀dẹ̀ wọ́n lẹ́dẹ̀ àwọn ẹ̀dẹ̀ فجعل يامه علينا من أمرك الأعراب وألامه من أشهر الأشهر

واجعلنا فيه من المقبول إلى الفائزين يا اللهم علمنا الحمد يا ربنا علينا وبنا والسلام ونزلنا من الظلمات إلى النور وجعلنا الموائد من ظهر الدنيا ومن ظهر وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك وجعلنا شاكرين لنعمك مسلمين بأهلك قابلين وأتم علينا الله وخير الدعاء وخير الجزاء وخير العمل وخير الزواج وخير الحياة وخير الممات وتأتينا وتأتينا وعافينا وعافي إيماننا وارفعنا أولادنا وتقبل صلاتنا واغفر بقيتنا اللهم إنا نسألك خواتم الخير وخواتمه ودوامعه وأمره وآخره وظاهره وآخره وتركات الأولاد جنة اللهم إذا نشأتك عن طريق أهلك وتراويض حلوة كلاهما وحلوة ظهير قلوبنا وتعزل قلوبنا وتنور قلوبنا وتذكر لنا قلوبنا ونسألك فرجات المنافع جنة اللهم إنا نسألك أن تبارك في قلوبنا وفي اللهم قدينا بما رزقتنا وما من فغلوا علينا كل طائبة لنا بخير Thank you.

وإذ أوحيت إلى حواريين لآل هودي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى بن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تقول لنا عيدا تقول لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الراشدين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه آدم إذ قال الله يا عيسى ابن مريم أنت قلت للناس اتخذوني وأمي إلهي من دون الله قال سبحانك ما يقول لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أرضى عنا الحمد لله بسم الله الرحمن الرحيم أعوذ بالله العسيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب فكان ذلك الله تعالى بتلاوته وتكشفا لفاته وتعفصا بمحاميه فإنه من أكمل الأعمال أتبعه مع قلة القراءة أفضل من المجد الجملة ما في قريان من الآية ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نعي ألف منها وعد وألقوا منها وحيدوا ألقوا منها قصاص وإيمان وألقوا منها عبر وأمثال وأمس لأجل حلال وحرام ومن يقل تسبيح وكرام Àyà ọgọ́rùn-ún àti mọ́kànlá, láńpàá rà ilẹ̀.

استقام لأواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال تقول لها إن كنتم مؤمنين akụla n'ime ha. na-akụnụ na. Kwana anunọrdụa kụlhakaturikpụuwu anelaagoiso dọkịta kaapna anụhaaesarụdi knairisabụrụmara اللهم ربنا أنزل علينا مائدة من السماء تقول لنا إذا أولنا وآخرنا وآية منك وارثنا وأنت خير الراحمين قال الله

يا طيب الأسماء يا من هو الله لكل توسلنا إلى حكم الذي أمر به يا رب يا رب يا رب إلا بالله Ọlọ́run àdúgbò lọ́dọ̀ rẹ̀. Àánú rẹ̀ ló fi ń kó wa jọ. Ọlọ́run tó sì bínú rẹ̀ tú akáwọ̀. Tó sì jẹ́ àkójọ ọ̀bànújẹ́ Èyí tí ó wù wá fún wa o. A tún fi

alẹ́tọ̀ ká máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ fúnra wa ká máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tọrọ máa ntẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe o ọlọ́run yìí sì fẹ́ túyàn láṣìírí ẹ rí i pé ìgbà náà lè mú sọ àdé sàlám.

kí gbogbo wa òun tí lọ gbé mọ́sọ̀gbogbo e tí òun ní bọ́ọ̀ wá sọ̀gbogbo. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀sán ọ̀gbìn ọlọ́run. ìfúnná àti wípé òun ò ní lọ òbò nítorí ẹni dáadáa ń ṣòkòó tó òun sì ní kí ọlọ́wọ́ kojú ẹ̀hàn ọlọ́ọ̀dún ara lórí nígbà tó ń lẹ́nu Orí náà, olóòpòpó ní ìlànà wà túbọ̀ gbọ́n wá dorí kọlẹ̀. Ẹni kan ọ̀lá àtọ́lọ́. Ó sí ìgbà ọ̀rẹ́ ìpọ̀ ọ̀rẹ́ ìlú náà sì rọ ìlú náà ẹ jẹ́ ká fi ẹ̀mí wa tú bá bẹ́ẹ̀ni ọ̀kan ṣe ọlọ́mà lórí àwùjọ àlùbáṣà ní ó ọdún nínú rẹ̀ tó ti gbé ìtàǹdà rẹ̀ kó jágúlẹ̀ rí. ló fa ọlọ́pọ̀ ẹ̀ sí. Láyé àwọn kò ní lẹ́yìn ìgbà tó gbẹ̀ yàtá. Ni wọ́n mọ̀ nínú iṣẹ́ ní àwọn ọmọ ọlọ́ báyìí àti bó sí bísímìlà Àgbàmí Akẹ́kọ̀ọ́ nínú ẹ̀yà ni aṣíwájú wa lọ́dún Mọ̀hánmà. Ẹ̀kọ́ ọjọ́ díẹ̀ lánàá tó lè bá àwọn olùṣẹ́ àti olùṣẹ́ àti ìwádìí. Thank you òde owó lè bá àdé tó ní o. Ó wá fẹ́ sọ díẹ̀ ní mẹ́ta nínú Nàìjíríà lọ́lú Mọ̀ọ́mà. Ó rò pé ẹgbẹ́ bá lé òun lè ka yẹ́rì ní ẹni ṣe pọ̀ tó òun ló lè ka Nàìjíríà

والخلفاء الذين جاءوا إلى اليوم ولله وعجزوا أبا الجليل القرآن المجيد ولم يأتوا بمثل آية من آياته إذا كان الله أكبر الله أكبر Ọlọ́run ṣorí fún wa, àwọn tá jẹ́ àyè máa ní. Ẹni pé àwọn sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu tó wá fún àjẹ́bí Iléṣọ́ ọmọ Mẹ́ríà tí ń wo àwọn ẹ̀sán, àwọn tí wọ́n bí tí wọ́n lójú, àwọn jàkùtẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn jẹ́ kí á kàn ní ọlọ́run ló ń ti ṣe tó ń tàbá ọlọ́run nígbà tí ẹ̀ síbi ìwòsàn ò ní pé àwọn doctors àwọn àgbà àwọn wọn ní ọ̀ṣunjẹ. ọlọ́pàá gbé ìṣòro tó bẹ̀rẹ̀ pé gbogbo àwọn doctor bá bá òkú bẹ́ẹ̀ tí wọ́n ṣe rẹ̀. Adáhùn Musa alẹ́ sẹ́lá. Ohun tó náà nímọ̀ ìfọ́dà ohun tó ti gbé iṣẹ́ ìyanu ti ẹ̀gbẹ́ ọ̀nà ìjẹ́ òní pé lásìkò tiẹ̀ àwọn òṣìṣẹ́ ní ẹgbà ipò. Àwọn òṣìṣẹ́ wọ́n gbàdú lábàá wọ́n mọ ìjọ mẹ́lẹ́. Àwọn ni wọ́n ń jẹ́ sípò ọlọ́run lè yà ogún ṣé èdè ṣe táyé òbí ní ìdáyé náà. òun ni pé ògbà náà àwọn tí wọ́n máa kọrin wọ́n dára àwọn tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ ní àgbà ayé láti ayé ìgbẹ̀rẹ̀ ọlọ́run wa dùn mọ́ ìpọ̀ àwùwà ọlọ́run wá ẹni ọ̀nà ọkùnrin méjìlá ẹgbẹ̀rún kọ tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ ló wà kùrá ló. kò sí bẹ́ẹ̀ ó bá tún sọ̀rọ̀ rẹ̀ ọkọ ní tí ẹ bá pọ̀ lọ sí ẹgbẹ́.

lọ́nà wá fi pèsè nígbà yá wá sọ̀rọ̀ ìgbèrò ìrísí Thank you. àwọn ẹgbẹ́ wọn ń tọ́ pẹ̀lú ẹ̀rẹ́ ní pé ní a máa ṣàrá ní jésù ẹ̀yìn ìgbà àwọn àjẹ́ ló ń tí gidigidi ìyàwó ní ìgbà àpá ṣe ká ẹ̀rọ òwe ìyàwó èèyàn. Mo ń gbọ́ yẹ pé ọ̀rọ̀ olóyè lọ́lọ́run fẹ́ sọ. Tọ́lá máa ń sọ ọ̀rọ̀ àwọn tó lóye. Tọ́lá bí a sọ pé ẹ̀yìn ti lọ́wọ́ láti ìdí ìṣùmọ̀ èdè nínú. Kọ́lá àwọn èèyàn kó bá. Ẹ̀yà dúró kìí ṣe ẹ̀rọ ìgbóni rárá. Àwọn ẹ̀kọ́ tó wá jó ọ̀rẹ́ ìgbóni rárá. Ẹ̀yà ìgbésí. Ẹ̀yà ìgbésí. Àwọn tó lóye ìjọ náà ṣe dìíṣe, wọ́n mú Kùránì, wọ́n mú wọ́n orí mú wá. Ènìyàn àti fẹ́ tó wá fẹ́ jọ ọmọ òkú, ti nílé wọ, ó lè ilé ti

àwọn tí ń tọrọ àwọn ẹgbẹ́ lókù àwọn ọjọ́ mẹ́tẹ́ gbéṣòro yíwá ìṣòro tí wọ́n ga orí ẹjú àbí ẹni ojú òní ìrìnà tó fi ní ẹ̀rọ ẹ̀fúnfẹ́ iṣẹ́ ìbàlí kan mọ́ bọ̀ kí ló dé mọ́ òfin kọ́kọ́ lo ìrìnà tẹ̀ náà Alkùnrin hánù lọ́gbọ̀n ọ̀dọ̀ títí ayé Àwọn ọ̀fẹ́ àwọn àbùsọ pé Èmi wọlé ẹ̀yẹ́ tí ló mọ̀ ìyá àdìdá kí àbọ̀ sọ̀rọ̀ àrí òhàbọ̀ àmọ́ ìdá nílé gbogbo tí ṣe ìyànpátá Ilé mọ̀ ìyá àdìdá kí. Ìbẹ̀rẹ̀ àkọ̀rá. تغافر عني وأبواب الرجال Àgbọ́yé àwọn èèyàn ní ò tó bẹ́ẹ̀, tó nǹkan. Gbogbo tí ń ṣe láyé lóde láyé gbogbo ẹni Àrí, ká máa sọ̀rọ̀ ní ibi tó jìnà, ká máa wúra wa lọ́ọ̀kán, gbogbo ẹni ká máa sọ̀rọ̀ méjìlì ká máa gbọ́ gbogbo kùránì ti gbé wá ọ̀gá sẹ́yàrá tọ́lọ́ padà ní kùránì. Wọ́n ní wọ́n ti láti sọ́rọ̀ wá wà ní láwọn ṣàdé mẹ́ ní ojú òkú débíà. وكان رسول الله صلى الله عليه وسلم بين يديه روضة يتوضأ منها. Nígbà náà náà òǹgbẹ bẹ̀rẹ̀ mi Ẹnu omi ti ń bẹ níbi omi ọ̀gẹ́ kan láwọn ibi fẹ́ fi ṣàlùwàlà Ní wá bá àmì ní Muhammad sọ́lá. Ọjọ́ ìgbà tí lára tó náà wà ó. Ìgbàwó ìyàgbádà wà bá lórí ìfipá. Wọ́n Muhammad àà ló ní o, ògbẹ́jẹ ń bí àwọn. وقالوا يا رسول الله فعندنا ماء نتوضا به ولا نشربه الا ما بين يديه akẹ́rẹ̀ ìlẹ́bù wa oyè ẹgbẹ́ ti dé ṣáájú náà kí yóò gbogbo àwọn sọ abẹ́jẹ́ wá pàdùpọ̀ pé bùkátà wa ní ìsinmi pé máa fi ẹ̀sàlù ànáná máa fẹ́ sàlù àlá ògbẹ́ǹgbẹ́ àwọn gan àwọn dábàá àwọn ògbẹ́ǹgbẹ́ wọn akọ́wọ́ arómi àlùwàlá anábì níta ọlọ́wọ́ lómi náà díẹ̀ díẹ̀ lórí wọ́n ní òṣù ga àgé ẹ̀kọ́ mgbe bẹ ọzọ ọ̀dọ̀ ìbùsẹ́ lápapọ̀. ọ̀wọ́dà ayájá ló من حقيقة دواتنا فجعل الإمام يقول من بين أصابعه كأمثال الخيول Àdẹ́bì lọ́nà nínú iṣẹ́ ìyanu tó fóòm náà, gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn lọ́nà ẹgbẹ̀rún ìlú gbẹ́ǹdẹ̀ wọn náà. Ó fi bá gbé kalẹ̀ yìí, jẹ́ kó mi náà tó lò kó tún ṣẹ́kù ọlọ́run kan gbọ́wọ́ ẹ̀sùn rẹ̀ ní bísímì lára ìlà àmà rẹ̀. wọ́n ti sọ bẹ́ẹ̀ tán gbogbo àwọn ọ̀ka ìmọ̀ra àrùn yẹn bẹ́ẹ̀ ló ní tú jáde ńbẹ̀. tí ń sun gan ní omi táǹkì gbogbo wọn ní ń pọn ní ní ń ṣe pọ̀ tó wọ́n pọn ní wọ́n lọ gbómi fún àkúrí.

لو كنت مئة ألف لكفانا الله أكبر كنا خمس عشرة مئة الله أكبر tàbí tó bọ̀rọ̀ wá ó ní tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn kan olómi náà tó wá yóò tó ọgọ́rùn-ún mẹ́ẹ̀ẹ́dógún làwọn ló ń ka wọn ọgọ́rùn-ún mẹ́ẹ̀ẹ́dógún. ẹ wá wo iṣẹ́ ìyanu ẹ̀ ní kọ́gá tó wá ti ẹ̀jẹ̀ pé ànábì musa alẹ́sàlám òun ó fi ọwọ́ tàbí ó fi òkúta ju ilẹ̀ omi jáde pẹ̀ ẹ mọ̀ pé. Omi tó ń jáde lára ìbíṣẹ́ lámọ̀ọ́nà tí ẹ ọgọ́rùn-ún lọ́ndọ̀ tí wọ́n fi lómi mu yó ẹ̀rí pé yẹn ìbísà tó ga. Ìgbà tí gbogbo wọn mú mi tó ikọ̀ fúnfún yìí ṣe ìka rẹ̀ Lẹ́yìn

Ẹjọ́dá fún mú tó sí. Ọ̀rọ̀ ní ìṣọ́lá tó ọ̀ṣọ́lá. Nínú iṣẹ́ ìyanu rẹ̀, èèyàn èèyàn lẹ́kọ̀ọ́ nípa aṣáájú rẹ̀ ni. Láti ẹ̀gbọ́n náà lérè pé kí ni Bìjísà rẹ̀ ti bọ́rọ̀ bọ́rọ̀ ní pé Kòránù ọ̀gá Bìjísà rẹ̀. Ó tún ní nǹkan tó kó Bìjísà tọ́lọ́n bá òjìṣẹ́ gbogbo قال صلى الله عليه وسلم لمن كان في يده صنم tí àwọn ìbá ti wá sí gbogbo èèyàn ni wọn kò jọ báyìí ó wá ń ṣe wá àṣíjọ́ kan bá àwọn èèyàn sọ̀rọ̀ bàbá kan wá ní pé òòṣà tí ń bọ̀ láti lé wọn tó tún gbé lọ́wọ́ ó tún gbé lójìkà báyìí ó tún wá gbọ́rọ̀ ànábì

ó sọ ọmọ náà gidi tó gbé lọ́rẹ̀ àbí èsì gidi tó gbé lọ́rùn tí sọ́gbàgbọ́ tó bá tóun ìgbà bá sọ̀rọ̀ tóun náà sì fèsì bàbá oníṣègìdì ọ̀nà àbúrò mọ́lù mọ́lù kọmọ sí ẹ̀sálẹ̀ ọ̀lọ́mọ́ onye ń bá àrẹ́mì sọ̀rọ̀. Ó ní láti àádọ́ta ọdún. Ó ọ̀ṣọ́, kò Bọ́ọ̀ ni ó ti wá láwọ̀ bọ̀rọ̀. Bàbá rẹ̀ ní ìṣọ́lá ni ní ẹ̀ṣọ́nà mọ́lẹ̀ ààrẹ ọmọ aláàgìdì ṣígìdì mọ́lẹ̀ ààrẹ ohun tó ń bọ́ sọ̀rọ̀ ìtaàgbòhun báyá àfòyẹ́mù lẹ́ẹ̀kẹ́ náà ló bá ń fún ṣígìdì gbárí náà Ọmọ aláàgìdì náà, ṣìgìdì ó sì sọ̀rọ̀ sókè tí gbogbo èèyàn gbọ́.

Wàhálà tó jẹ́ síkì lọ́wọ́, ọba yẹ̀ mẹ́lẹ̀. Ó láti àdọ́ta ọdún náà, ó ní ìgbà kì í ọ̀ sọ̀rọ̀ rí. Ó mẹ́rin pé òjíṣẹ́ ọlọ́rẹ̀ lẹ́yìn. Ọba ta ń pàdánù. صلوا عليه وارحموا أجمع لم يكن لكم في حرمكم Thank you. Òṣìṣẹ́ ọlọ́rin àlejò أعوذ بالله من الشيطان الرجيم وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون. Ọlọ́run nígbà tí ọmọ ọlọ́run fọ̀rọ̀ lọ́jọ́ sí àwọn àwárí ìlú náà. àwọn tí wọ́n kọ́kọ́ gba ìrẹ́lì yìí ní bí àwọn ike òṣùwọ̀n òjíṣẹ́ ọlọ́run fẹ́ kí òní àwọn náà gbogbo òjíṣẹ́ ọlọ́run ní àwọn torí àwọn ni wọ́n kọ́kọ́ mọ tí òjíṣẹ́ yìí Àdìyàn ní ọ̀sí ìwàjọ̀rọ̀ tún rí lọ́lọ́ ní ẹgbà owó ọjọ́ ìgbà lójoojọ́. Ẹ̀kẹ́ ẹ̀yí tó gbọ́ òjíṣẹ́ ẹ̀rí gbọ́ sí ìṣàlẹ́bì ìṣà ọgbẹ́ yàrá. Ọlùrù àmàlì ẹ̀ẹ́ lẹ́ẹ̀kan náà wà wáyé nínú ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọjọ́ òjíṣẹ́ ẹ̀rẹ́ gbọ́ والحالي أننا مسلمون Ọjọ́ ọjọ́ ìwọ̀n pé àwa a ti ju wa ẹsẹ̀ wálẹ̀ fún òfin tó fi rán àlẹ́lù ìṣọ́mà ayára àwa ti ṣe ìsìláàmù àti gbà ọ́. Lẹ́nu kan rẹ̀ àwa ìlú náírà ẹni lọ́tẹ̀lẹ̀ lọ́tẹ̀lẹ̀ Ọlọ́run nígbà tí àwọn àwárí nínú náà tí wọ́n sọ pé àpẹẹrẹ Ìsá máa mọ́ríà. Láyé sọ ní wọn kú àárín ẹ̀jẹ̀ àárín ẹ̀rẹ́ ìyàrá orin àtàrẹ́. Wọ́n ní ìjẹ́ ọba rẹ̀ ọwà lágbára bí láti sọ tábìlì oúnjẹ kalẹ̀ fáwọn láti ṣọ́lù. Ọ̀rọ̀ àdábùnlọ́ Tọ́bá jẹ́ pé fẹ́ ju ẹni orí lọ, kẹrin ẹ̀dùn náà bẹ́rẹ̀ pé ìdí ọlọ́run wà lágbára bí, kí ọlọ́run lè ṣe

kí ọkàn àwọn gbalẹ̀ gbogbo tí ń pa àwọn láyà ọmọ ṣùpáyà. Káwọn olè fún lẹ́gbẹ̀ wípé dájúdájú òdodo lọ sọ fún wa. Wọ́n yẹ kó láàrin àmì ẹ̀ṣọ́ kìí ṣe pé ó kìí ká kọjú ẹ̀yìn, kìí ṣe pé ó kọjú ká kìí ṣe pọ́ọ̀tà ọ̀rẹ́lẹ́ o lójú wa báyìí ní o ọmọ ọ̀sọ̀kalẹ̀ bọ̀ láti sọ́lọ̀ àwọn ọ̀yà ajúgbà ìyà àwọn ajúgbù kẹta Wọ́la iná gbogbo ẹ̀yà àwọn ọ̀rọ̀. أنزل علينا منا من السماء وقد قوى قد يوجد قد سمر تقول لنا إن لأولنا وآخرنا وآية منك kódà kítábìlì náà ó jẹ́ ọdún fún àwọn tó ń jẹ́ lọ́wọ́ ọmọ jẹ́ mẹ́rin fáwọn ṣé àwọn pẹ̀lú wà bí àtàwọn tó tó ń bọ̀ lẹ́yìn. Wà á yàrá ó jẹ́ ọwọ́ àmì kan lábàbọ̀ orí ọlọ́. Wọ́n lò ó wà ń sàmọ́ ilé àdìdì. قال الله إني منزلها عليكم أما ìdójú ti àwọn òjíṣẹ́ ìdójú ti wà fúrò mẹ́rin rú ọlọ́run ń sọ fún ìṣọ́run mẹ́rin rí pé ọlọ́run àárín Ọlá ní owó ṣọ́tọ́ sí ní oúnjẹ náà kalẹ̀ fún yóò. Bàbá ilẹ̀ mú láàrín ìgbẹ̀kùn sọ fún àwọn àwárí nílẹ̀ yóò. Tọ́wọ́n bá sọ láti lórí ẹ̀nà àgbàrẹ̀ pàtàkì. Ẹni tó bá fi ọlẹ́ ìgbàgbọ́ lẹ́yìn rẹ̀. Báyìí ní ó wá وأسلموا آدم إلى العالمين lọ́wọ́ jẹ́wọ́lé ọ̀. Lọ́wọ́ ilé fún wọn. Ọlọ́run ni ẹni tí ó bá jẹ́ pé ó ṣe pèsè ìlẹ́ ìbò ìbá sọ. Tọ́bì ni ó ń jẹ kalẹ̀. Gbogbo ohun tí wọ́n ń bẹ̀rẹ̀ ẹyọ wà ń bẹ̀. Ṣùgbọ́n wọn wọ́n jẹ wọ́n ní ìyà ìyà kan tó rẹ pé gbogbo ẹ̀dá irú ìyà náà tí tó ṣe ìwọ́ ti jẹun. Wàyí máa ń lọ òyà ẹni lọ́dẹ̀ ń ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ ti jẹ. ọmọ ìyá ẹ̀yẹ lélé wa ilé kàkọ́dà sí ní ìtàṣírò wa. Nàhálà ìlà alágbàdà múra àìnà ní aráàlá yàrá ìlòkè ìrìnà ìmọ̀ ìdánilá. Àdáhùn ìlà alágbàdà múra àìnà ní aráàlá yàrá ìlòkè ìrìnà ìmọ̀ ìdánilá. Ẹ máa wọ́

kódà ọlọ́kìrì ọlọ́run jẹ́ ìṣupé àwọn gbàgbọ́ ìṣìkúrí ọlọ́run ìṣìkúrọ́ sí ìṣúkọ́ ìlànà àwọn ìrìnà gbàgbé àwọn àwárí nínú àwọn ọmọlẹ́yìn àlójì yìí sá ní ìṣúná ìṣúná nígbà tí wọ́n sọ pé yá rí sá nínú ìrìnà ìyá wọ́n rí sá ní àgbọ̀ríyà.

muna na ṣe ní ọ́gáàyà sí. wọ́n pé ọmọ méjì tó wà nísàlẹ̀ tó ní a lè gbé sókè. wọ́n á yẹ tó bá wá jẹ́ pípa ṣàtìmù lọ́wọ́. wọ́n tún síbà ní ọ́gáàyà aliyansa tí ìhùwà náà ààrẹ tàbídírù àǹtàṣí àyà tó bá wọ́n jẹ́ pé táà ní ọ̀gá níyàwó ó ṣe tí a ní tàbídírù ó ní a jẹ́ pé àmẹ́bìnrin sá ni wọ́n dojú ọ̀rọ̀ ọ̀pọ̀ wípé ìjẹ́wọ̀ nípa lọ́kídìrú àrùntàṣí àyàwó tó lágbára àti gbé ọlọ́wọ́ ọba léèrè bí ògbébèrè àwọn ìṣíwájú ẹ̀. Nígbà nílò ẹ̀bẹ̀rẹ̀ náà ni pé ayẹyẹ sílà lẹ́lẹ́ nígbàgbọ́ àwọn òṣàmọ́ rẹ̀ kó sọ láti oúnjẹ kan kalẹ̀ fáwọn láti sọ̀rọ̀. kọ́ńtà làwọn gbélé sá lẹ́yìn lọ́nà wá wá fún alẹ́sì kọ́ńtà kú láhà ẹgbẹ̀rún ọlọ́run ṣé ètùtù ráàlì àlẹ́ àáyáàpù bi ẹ má pe o.

ní àwọn ènìyàn fáwọn ẹni àkọ́kọ́ wa lọ́dọ̀ ìlú ní ìlànà ní ìhà dájú ìjáde. ó ní ọlọ́run wọ́n kọ́ wá nínú àpààrọ̀ ẹ̀. orí iná bá wíbi pẹ́tà kú ló lànà. wọ́n wá pààrọ̀ ẹ̀ láti mú bí ìhà dájú pa pé wọ́n ìsàlẹ̀. àtútù. Ní àwọn ìrìn wà á ìrìn fún ẹni àkọ́kọ́ àwọn ẹni àkọ́kọ́ wa àti àwọn ẹni ìkẹ́yìn wa ní máa yá sí Ìbàdàn. Àwọn tí ó tún máa bọ̀ lẹ́yìn wà á sáà ní kà. Ọjọ́ òun àmì kan látọ̀dọ̀ rẹ̀ ní agbára rẹ̀. olùdúwà tí yóò tó jẹ́ òfin agbára àti òdodo ìjẹ́ ànábì hàn paríṣubú náà ìyá ha ọlọ́run ń ta yìí ṣe àríṣìkẹ́ ẹ̀kọ́ wá wàhálà ń ta ẹ̀rọ wọ́n ní ọlọ́gbára ẹni tí máa

ìmọ̀ni wọn bá ṣèkèdè ní lẹ́yìn dáadáa sùúrù ha lẹ́yìn tí tábìlì náà bá sọ̀kalẹ̀ tán tó bá ṣèkèdè nínú oyin láì ní ìwà ṣùgbọ́n wọn lọ́wọ́ jẹ iná yíyà àdáàbà ní ìyà kan láàárọ̀ àdúgbò wà ní ìyá àdá lóòrùn sí ìdúró ẹ̀jẹ̀ olùsọ̀kẹ́lú. tó gbogbo wọn bá péjọ ní ìsàmì. Wọ́n máa gbé tábìlì oúnjẹ náà bọ̀ láti sọ́nà. ẹ̀sùn náà ó wà lókè ẹ̀sùn náà ó wà nísàlẹ̀ tábìlì yẹn wá wà láàrin bá

ó fi gbóúnjẹ náà rí náà sọ̀kalẹ̀ tí gbogbo wọn ń wo àná nìṣá ó sunkún ó sunkún ní ìbẹ̀rù ọlọ́run ó lọ́nà òkú sọ ìṣàwà bọ́ọ̀bẹ̀ súnmọ́ kà sábàlì nìdílà nìdílù tí wọ́n fi gbé ẹ̀sùn gbò bá sí ngọnwe bàbá sí ọ̀kọ́ọ̀là bísmìláì áàrì rọ́ọ̀sì tìǹà wọ́n ní lórúkọ náà ọba tó lóore nínú gbogbo ẹni tí ń fún láàṣì kì í jẹ délẹ̀ tán ó wá ké sí gbogbo oníṣẹ́ láwọn N'ime ìtàlí fún ó gbá béèrè lóde ìlú ẹwà wọn jẹ́ ọ. yá àlà fún àwọ́là fún àǹtà àwọ́là ló yá àwọn àwọn jẹ́ lọ́kọ̀ọ́kọ́ jẹ́ Isa na ya onye mara afọ na nnukwu mkpọrọ mwapụ. A ní ni a kí n ha kí n jẹ́ ń bẹ̀. Ó lẹ́yìn tá ya béèrè lẹ́jẹ́ o. Ń sàálà yá ápùlù mi ni a gbogbo wọn bá kọ́ra jó tààfù ẹ̀yà tìlú níyà ọmọ ilé súnmọ́ bẹ̀. wọn ò lè súnmọ́ bẹ̀ ọ́ fẹ́dà àádà alùfáàkà wọ́n ní bàbálà wọ́n ní bàbáṣà wọ́n ní jùsáàmà wọ́n ní bókẹ́ àdínà lórí ìsáwá nígbà gbogbo ẹ̀yà alábẹ̀wò

gbogbo àwọn tí ò lè ṣe pé arọ ni wọ́n ẹ̀nà wọ́n síbẹ̀ ní ó ti jẹ́ ẹ̀nà láìpẹ́ ní ó ti jẹ́ wà. gbogbo àwọn tí na wọ́n pa àwọn síbẹ̀ ní ó ń jẹ́ ojú wọn yà. gbogbo àwọn tí wọ́n jẹ oúnjẹ náà yọ náà pàákà afọ́ndájúrù ní wàhúmú alífó mọ́sàlásù ní àtẹ̀rọ jù ní wàímúra àti wọ́n ní òǹkà wọn tí wọ́n jẹ́ ẹjọ́ lọ́wọ́ a rí ẹgbẹ̀rún kan èèyàn àti ọgọ́rùn mẹ́ta lọ́kùnrin àti ẹgbẹ̀rún lọ́nà ọlọ́nà méje ni wọ́n ẹgbẹ̀rún lọ́nà méje àti ọgọ́rùn-ún mẹ́ta àwọn èèyàn ni wọ́n jẹ nínú oúnjẹ tábìlì náà. Nígbà gbogbo wa jẹ tán, àwọn kan ọ̀jẹ́ ò. Nígbà gbogbo wa jẹ tán. àlẹ́bí yìí dáa ń da lọ́dúnkù ọ́ láwọn ti jẹ́ gbogbo àwọn aládùn odò ẹ̀sẹ̀ jẹ́ àwọn náà tún bá ọ̀rọ̀ wọn jẹ́ bí wọ́n ti jẹ́ tó báyìí ó là máa tàbí ọjọ́ lẹ́ẹ̀kan náà ọlọ́run tún pàṣẹ pé tábìlì yẹn ó tún gbé padà wá. wọ́n tó ń wò láti lè rẹ̀ ṣe gbófin gbà. ọlọ́run mọ̀lẹ́ kan náà àwọn ni wọ́n wá. títí o títí o mọ́ lókè. àwọn ní. Fàmọ́kà ṣáfí táúṣìlù àrùgbà yìí náà ṣùgbọ́n à púpọ̀ wá lè ẹ̀ka. Ilẹ̀ ọlọ́run tó gbàgbé àwọn dé, wọ́n ní ogójì ọjọ́ ni tábìlì náà fi ń sọ ọ̀kalẹ̀ láàárọ̀ láàárọ̀ láàárọ̀. Ní wọ́n ti jẹ́ tán ló ti gòkè lọ. Ní wọ́n ti jẹ́ tán ló gòkè lọ. àwọn oúnjẹ tí mẹ́rẹ̀ orí ọlọ́ọ̀fẹ́ jẹ oúnjẹ náà sọ́bọ́ọ̀tù àrùgbẹ́sàtì múrábìrì ní lọ́rùn lẹ́yìn ẹ̀ irú ẹ̀ méje lọ́wọ́ mi ní ẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ tó ń lé ní ẹ́ tí ń bù bẹ́ẹ̀ tó ń dí pé oúnjẹ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méje èèyàn àti ọgọ́rùn-ún mẹ́ta ni wọ́n jẹ ni wọ́n jẹ náà. wọ́n sì jẹ́ báyọ̀ títí fún ogójì ọjọ́ oyin tó wà níbẹ̀ láti sọ́nà. oríṣiríṣi nǹkan lọ́wọ́ ọ̀bẹ ẹja náà wà سمكتا مصر مصر mọ́sà mùsàmúyàtá sọ pé oòrùn rẹ̀ jẹ́ ọláfán owó ara rẹ̀ sùn ṣùgbọ́n ni pé kí wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ ó sì máa gòkè padà ṣùgbọ́n kí wọ́n mọ̀ fipamọ́ wọ́n má fi pamọ́ Wọ́n fẹ́ bá jẹ ní ẹjẹ́. Ọmọ ìlọlé. ìṣẹ́ ọba ahùn. Yẹ́ jẹ́ Kò pọ̀ lójú kan ó tún wà mẹ́rin. Wọ́n mọ̀ yá àṣògbá ìbá lò Lónìí ara. Ah, káwọn ọmọ ìlọ àwọn olùlọlé o tí ọ̀nà sọ̀kalẹ̀ ń kọ́ àwọn olùsọ̀lá àwọn olùlọlé lórí ọ̀la ah. bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ọlọ́mbà yọ̀ sí ilẹ̀ tí ó ń yọmọ báyìí wọ́n di ọ̀bọ lẹ́lẹ́dẹ̀. àmọ́rin ìdájú ó sì dá wọn mọ̀ ó sì ń sọ̀rọ̀ pé wọ́n ní láwọn ní ọmọ láwọn ní ẹlẹ́dẹ̀ ń sì jẹra ìwọ́n ní láwọn ní ọmọ láwọn ní lọ́kí ọlọ́run pa wọ́n lára ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ tí wọ́n dà yóò fún àásùbà wúwà náà síra ọlọ́mọ abúṣọ̀lọ́ sí àmì sílù ìṣá ní àwọn ẹlẹ́dẹ̀ yẹn àwọn tí ó gbá ìṣá náà tí ó súnmọ́ dáadáa pápá náà wọ́n ṣe tètè rí ni wọ́n súnmọ́ ànábì ìṣá náà ọlọ́run ọ̀jẹ́ tí wọ́n lọ títí tó fi pa wọ́n rẹ́ lọ ń pa wọ́n rẹ́ lórí pé wọ́n ṣe ọlọ́run ọ̀rọ̀ déédéé ẹ̀rọ kọ́ sọ náà ó fi wọ́n hàn ní ẹni tí nímọ̀rìn ti kúrò lọ́dọ̀ ẹ̀ ń sọ pé ọba ààrẹ ọba ààrẹ wa lágbára ọ̀n pé wọ́n á fi ọlọ́run sí ọba ọba ìṣá ìṣọ́ba rẹ lágbára. nígbà bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ àmọ̀ pé òun ìjẹ́ àyà ń yà àyàfi ìgbà tí wọ́n bá dẹ́sẹ̀ wọn lọ. báyìí ni ọ̀rọ̀ wọn ṣe rí a kò máa tẹ̀síwájú ìgbà wọn. gbogbo ẹ̀ náà